Jòhánù orí keje. Lẹ́yìn nǹkan wọ̀nyí Jésù rìn ní Gálílì nítorí tí kò fẹ́ rìn ní Jùdíà nítorí àwọn Júù ń wá ọ̀nà àti pa á. Àjọ àwọn Júù tí í ṣe àjọ ìpàgọ́ súnmọ́ etílétán nítorí náà àwọn arákùnrin rẹ̀ wí fún un pé. Lọ kúrò níyìn yìí kí o sì lọ sí Jùdíà kí àwọn ọmọ ẹ̀yìn rẹ pẹ̀lú kí ó lè rí iṣẹ́ rẹ tí ìwọ ń ṣe nítorí pé kò sí ẹnikẹ́ni tí í ṣe ohunkóhun níkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí á mọ òun ní gbangba bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí fi ara rẹ hàn fún aráyé. nítorí pé àwọn arákùnrin rẹ̀ kò tilẹ̀ gbà á gbọ́ nígbà náà ni jésù wí fún wọn pé. àkókò tèmi kò tíì dé ṣùgbọ́n àkókò tiyín ní í múra tán nígbà gbogbo ayé kò lè kórìíra yín ṣùgbọ́n èmi ni ó kórìíra nítorí tí mo jẹ́rìí pé é e pé iṣẹ́ rẹ̀ burú ẹ̀yin ẹ gòkè lọ sí àjọ yìí èmi kì yóò tí ì gòkè lọ sí àjọ yìí nítorí tí àkókò tèmi kò tí ì dé. nígbà tí ó ti sọ nǹkan wọ̀nyí fún wọn tán ó dúró ní Gálílì síbẹ̀. Si ṣùgbọ́n nígbà tí àwọn arákùnrin rẹ̀ gòkè lọ tán nígbà náà ni òun sì gòkè lọ sí àjọ náà pẹ̀lú kì í ṣe ní gbangba ṣùgbọ́n bí ẹni pé níkọ̀kọ̀ nígbà náà ni àwọn júù sì ń wá kiri nígbà àjọ wípé. ní ibo ni ó wà. kíkùn púpọ̀ sì wà láàrin àwọn ìjọ ènìyàn nítorí rẹ̀ nítorí àwọn kan wípé. ènìyàn rere ní í ṣe àwọn mìíràn wí pé. bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ó ń tàn ènìyàn jẹ ni. ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó sọ̀rọ̀ rẹ̀ ní gbangba nítorí ìbẹ̀rù àwọn júù. nígbà tí àjọ dé àárín jésù gòkè lọ sí tẹ́ḿpìlì ó sì ń kọ́ni. ẹnu sì ya àwọn júù wọ́n wí pé. ọkùnrin yìí ti ṣe mọ ìwé nígbà tí kò kọ́ ẹ̀kọ́. nítorí náà jésù dá wọn lóhùn ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀ yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí bí èmi bá ń sọ ti ara mi ẹni tí ń sọ ti ara rẹ̀ ń wá ògo ara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń wá ògo ẹni tí ó rán òun ni olóòótọ́ kò sì sí àìṣòdodo nínú rẹ̀ Mósè kò ha fi òfin fún yín kò sí ẹnikẹ́ni nínú yín tí ó pa òfin náà mọ́ èé ṣe tí ẹ̀yin fi ń wá ọ̀nà láti pa mí. ìjọ ènìyàn dáhùn wọ́n sì wí pé. ìwọ ní ẹ̀mí èṣù ta ni ń wá ọ̀nà láti pa ọ́. jésù dáhùn ó sì wí fún wọn pé. kìkì iṣẹ́ àmì kan ni mo ṣe ẹnu sì ya gbogbo yín nítorí èyí ni Mósè fi ìkọlà fún yín kì í ṣe nítorí tí í ṣe ti Mósè ṣùgbọ́n ti àwọn baba nítorí náà ẹ sì ń kọ ènìyàn ní ìlà ní ọjọ́ ìsinmi bí ènìyàn bá ń gba ìkọlà ní ọjọ́ ìsinmi kí a má bàa rú òfin Mósè ẹ a ti ṣe ń bínú sí mi nítorí mo mú ènìyàn kan láradá ṣáṣá ní ọjọ́ ìsinmi ẹ má ṣe ìdájọ́ nípa òde ara ṣùgbọ́n ẹ máa ṣe ìdájọ́ òdodo. nígbà náà ni àwọn kan nínú àwọn ará Jerusalem wípé. ẹni tí wọ́n ń wá ọ̀nà àti pakọ́ yìí. sì wò ó ń sọ̀rọ̀ ní gbangba wọn kò sì wí nǹkan kan sí i àwọn olórí a nítòótọ́ pé èyí ni Kristi náà ṣùgbọ́n àwa mọ ibi tí ọkùnrin yìí gbé ti wá ṣùgbọ́n nígbà tí Kristi bá dé kò sí ẹni tí yóò mọ ibi tí ó ti wá nígbà náà ni jésù kígbe ní tẹ́ḿpìlì bí ó ti ń kọ́ni wípé. ẹ̀yin mọ̀ mí ẹ sì mọ ibi tí mo ti wá èmi kò sì wá fún ara mi ṣùgbọ́n olóòótọ́ ni ẹni tí ó rán mi ẹni tí ẹ̀yin kò mọ̀ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ nítorí pé lọ́dọ̀ rẹ̀ ni mo ti wá òun ni ó sì rán mi. nítorí náà wọ́n ń wá ọ̀nà àti mú un ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbé ọwọ́ lé e nítorí tí wákàtí rẹ̀ kò tí ì dé ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn sì gbà á gbọ́ wọ́n sì wí pé. nígbà tí kristi náà bá dé tó a ṣe iṣẹ́ àmì jù wọ̀nyí lọ tí ọkùnrin yìí ti ṣe. àwọn Farisí gbọ́ pé ìjọ ènìyàn sọ nǹkan wọ̀nyí lábẹ́lẹ̀ nípa rẹ̀ àwọn Farisí àti àwọn olórí àlùfáà sì rán àwọn oníṣẹ́ lọ láti mú un nítorí náà jésù wí fún wọn pé. níwọ̀n ìgbà díẹ̀ sí ni èmi wà pẹ̀lú yín èmi ó sì lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi ẹ̀yin yóò wá mi ẹ̀yin kì yóò sì rí mi àti ibi tí èmi bá wà ẹ̀yin kì yóò lè wá. nítorí náà ni àwọn júù ń bá ara wọn sọ pé. níbo ni ọkùnrin yìí yóò gbé lọ tí àwa kì yóò fi rí i yóò há lọ sáàrin àwọn hélẹ́nì tí wọ́n fọ́n káàkiri kí ó sì máa kọ́ àwọn hélẹ́nì bí ọ̀rọ̀ kí ni èyí tí ó sọ yìí ẹ̀yin ò wá mi ẹ yóò sì rí mi àti ibi tí èmi bá wà ẹ̀yin kì yóò lè wá. lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ ńlá àjọ jésù dúró ó sì kígbe wípé. bí òòrùngbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mú un ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí láti inú rẹ̀ ni odò omi ìyè yóò ti máa sàn jáde wá. ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni nítorí tí a kò tí ì ṣe Jésù lógo nítorí náà nígbà tí ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí wọ́n wí pé. àwọn mìíràn wí pé. èyí ni Kristi náà. ṣùgbọ́n àwọn kan wí pé. kéńlá Kristi yóò àti Gálílì wá bí ìwé mímọ́ kò wá wí pé Kristi yóò ti inú irú ọmọ Dáfídì wá àti Bẹ́tílẹ́hẹ́mù ìlú tí Dáfídì ti wà. bẹ́ẹ̀ ni ìyapa wà láàrin ìjọ ènìyàn nítorí rẹ̀ àwọn mìíràn nínú wọn sì fẹ́ láti mú un ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbé ọwọ́ lé e nítorí náà àwọn oníṣẹ́ padà tọ àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá wọ́n sì wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin kò fi mú wá. àwọn oníṣẹ́ dáhùn wípé. kò sí ẹni tí ó tí sọ̀rọ̀ bí ọkùnrin yìí rí. nítorí náà àwọn Farisí dá wọn lóhùn wípé. a ha tẹ ẹ̀yin jẹ pẹ̀lú bí ó ha sí ẹnìkan nínú àwọn ìjòyè tàbí àwọn Farisí tí ó gbà á gbọ́ ṣùgbọ́n ìjọ ènìyàn yìí tí kò mọ òfin di ẹni ìfibú. Nikodéèmù sì wí fún wọn pé ẹni tí ó tọ̀ Jésù wá lóru ó jẹ́ ọ̀kan nínú wọn. òfin wa ń ṣe ìdájọ́ ènìyàn kí ó tó gbọ́ ti ẹnu rẹ̀ àti kí ó tó mọ ohun tí ó ń ṣe bí. wọ́n dáhùn wọ́n sì wí fún un pé. ìwọ pẹ̀lú ń ṣe ará Gálílì dán wá kiri kí o sì wò nítorí kò sí wòlíì kan tí ó ti Gálílì dìde. wọ́n sì lọ olúkúlùkù sí ilé rẹ̀.